This is Dawa Nigeria. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد báwo láti ṣe máa dúnra báwo láti ṣe máa gbọ́nra ṣàkíyèsí pé àwọn àlàyé tó ń gbọ́ yìí inú Islam lásán ló ti lè gbọ́ kó o lè gbà pàdé níbòmí ìlàyé yìí àdúpẹ́ fọlọ́run ọbẹ̀ tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run bá tó sọ̀rọ̀ wá dáadáa kọjá ká tó gbogbo dá. fẹ̀sì islam ṣàlàyé wípé ẹran tá a fẹ́ ó lè jẹ́ kó wọn dúró lọ́tọ̀ ó sì lè gbogbo ẹran láyé káwọn dúró lọ́tọ̀ ẹ̀rí ìdí tí mo fi sọ pé kí ó dúró lọ́tọ̀ tá a máa ń gbà ìnira fún mi ọwọ́ àtàbí pa ọwọ́ rẹ̀ tọ́jẹ́ tagun òsì ńlá di okùn ma á sọ ọwọ́ rẹ̀ òsì á sọ á wà di okùn yẹn mú ìdúró tó wá wà yẹn láti wá kí bọ́ bí ti gun táǹgùn táǹgùn ẹ̀jẹ̀ dà ẹni tí ń gun ló ti sáré kó ń bẹ́ẹ̀ nítorí pé ẹni tí ó rà kún bá lọ táǹpà ń lè jẹ́ méjèèjì ni wọ́n jọ eléyìí ó fi hàn yìí pé anahar ni wọ́n máa ń ṣe fún ràkúnmí igun ni wọ́n máa ń gún ràkúnmí wọn kì í dóńbò rẹ̀ tá a bá wá dá ràkúnmí dùbúlẹ̀ tá a da ọ̀bẹ dé lọ́rùn tá a ń dóńbò rẹ̀ dídú tá a bá dun yẹn yọ sọ di ní tí ọ̀tọ̀ pé ká jẹ o orí òfin ọlọ́run bó ti ṣe lágbára tó wọ́n ní gígún ni kẹ́ ẹ gún ràkúnmí wọ́n lè gbọ́dọ̀ dóńbò rẹ̀ tẹ́ bá wá dún kọ́ àní jẹ́ ṣùgbọ́n tó bá pé màálù àgbò àgùntàn báwọn ewúrẹ́ òrúkọ ògúnfe nkankan àwọn eléyìí tó bá pa àwọn la fẹ́ dún àwọn ń tiwọn á fi ẹ̀gbẹ́ wọn á fi lélẹ̀ tàbá fi ẹ̀gbẹ́ wọn lélẹ̀ àwọn àdùn wọn àdùn wọn tọ dúdú ládùn àwọn àní gbọ́n wọn àní gbọ́n wọn tọ bọ́ bá fẹ́ dún màlúù a dún àgbò a dún àgùntàn ewúrẹ́ ògúnfe òrúkọ nkankan á gbé wa súnmọ́ ibi tí orí àti ọrùn àwọn ẹran yìí ti pàdé ibi tí orí àti ọrùn wọn ti pàdé ìbẹ̀rẹ̀ ọrùn ìbẹ̀lẹ̀ gbé ọ̀bẹ yín sí lẹ́yìn ìgbà tí a ti fi ẹ̀gbẹ́ àwọn ẹran yìí ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí ṣẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí ṣẹ̀gbẹ́ ọ̀tún ẹ sì dojú wọn pa kíbla ẹ wá gbé ẹsẹ̀ yín ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbélé bí ọrùn wọn ọrùn ẹran tẹ́ dùn yẹn ẹ gbé yín ọ̀tún ẹ gbélé ẹ wá gba orí wọn mú ẹ bá gbórí wọn mú ẹ wàá dùnbó ẹran yìí ẹ máa sọ pé bisimilah wàlláhu akbar bisimilah wàlláhu akbar ẹ ti fẹ̀gbẹ́ òsì ẹran lélẹ̀ ẹ ti wá di bí orí rẹ mú ẹ sì kọjú rẹ sáré kébìlà ẹ rí pẹ́sẹ̀ yín ọ̀tún ló súnmọ́ ara ẹran ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbé lé ẹran yẹn ẹ wàá sọ pé bisimilah wàlláhu akbar eléyìí tó túmọ̀ sí wípé kò sẹ̀dìgbà tí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún tó máa ń di ẹran ẹyọ kan mú kó tó di pa àrídù kò sẹ̀dìgbà tá a bá ran ẹran lókun àdé lókun dèkúdè kó tó di pa àrídù nítorí pé anabi sallallahu alaihi wa sallam wọn ní fẹlẹ yuhidda ahadukum shafrata wal yurih dhabihata yẹni tó fẹ́ dún ẹran ó rí pọ́npọ́n ọ̀bẹ òun ó mú dáadáa ó sì fún ẹran tó fẹ́ dún nísìmí fún ẹran tó fẹ́ dún nísìmí nínú fúnfún nísìmí náà nìkan má jẹ́ kí gbogbo ẹsẹ̀ rẹ̀ náà lè wá di pa ẹ̀fọ́ sinmi lọ́nà tó ti jẹ́ pé bẹ́ẹ̀ bá ti dùtà ju báyìí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ayè jáde ní rọrùn lára ẹ̀ràn yìí báyìí. Anas ibn Malik radiyallahu anhu ó sọ pé ضحى wa صلى الله عليه وآله وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده سمى وكبر ووضع رجله على سفاحهما متفق عليه قال nabi صلى الله عليه وسلم àgbò méjì lànàbì pa fún léyà o amúláhàyìnì wọ́n jẹ́ àgbò funfun tó ṣe é pé dúdúdúdúdú la funfun wọn láàrin wọ́n sì ṣàlàyé ibi tó ti là láàrin ẹnu ojú imú etí àtẹsẹ̀ akọ̀rọ̀nẹ́yìn àwọn abìhó lórí méjì sarasara dabahahuma abiyẹ́dẹ̀ ọwọ́ rẹ̀ alákùnrin ló fi pa méjèèjì wasamma wa kabba anabi ni bisimilah wàlláhu akbar bisimilah wàlláhu akbar níta àwùjọ bá fẹ́ pẹran nù torí rẹ̀ tí mùsùlùmí bá ti wí bẹ́ẹ̀ tó bá pẹran ẹran ti di ntọ́tọ́ pé ká jẹ bisimilah wallahu akbar wà á wí jáde kìí ṣe pé mo wí láwìí inú mo màánú pé ọba màánú àní jẹ ó ìgbà tó ọba tó wí ó wí bisimilah wallahu akbar tọ́ tó bá wí jẹ́jẹ́ àbọ̀ gbọ́n sókè ó ṣe déédéé àmọ́ ọ̀sán àdìpọ̀ wí ahọ́n rẹ̀ mì ètè rẹ̀ mì ìgbà náà làá máa sọ pé èèyàn sọ̀rọ̀ àmọ́ ẹ wá kọ bísímìlá Allahu akbar sáró ọ̀bẹ ẹ wá fi ń dú ẹran kò sí àní jẹ́ kóró ẹ̀dá kọ ọlọ́run ọba sí. bákan náà ẹ ti wí bísímìlá Allahu akbar sínú késẹ́tì ẹ wá gbé késẹ́tì yẹn sí ẹgbẹ́ sí nígbà tẹ́ ń dúró ẹran òun á ń pariwo pé bísímìlá Allahu akbar bísímìlá Allahu akbar torí pé ẹran tẹ́ fẹ́ dúpọ̀ bisimilah allahu akbar bisimilah allahu akbar ẹ wá ní kẹsẹ̀tì tí báyìí wíyà àní

ọrùn àwọn ẹran méjèèjì nígbà tó dùn tán eléyìí jẹ́ bá ti ṣe máa dùn ààrẹ mọ́mọ́ Bukhari àti Muslim náà gbé àdéhùn yìí jáde téèyàn bá du ẹran téèyàn bá ní ẹran tó fẹ́ pa fún léyà àbẹ́ ẹran tó fẹ́ pa fún àpéèkà ẹ̀yin lọ́yẹ̀ kẹ́ ẹ dún bo ẹran yín fúnra ara yín o ẹ̀yin lọ́yẹ̀ kẹ́ ẹ dún fúnra ara yín tẹ́ẹ̀ bá wá ma ẹran dún ẹ̀ẹ́dún kan rí tọ́ ẹ wá síbi tí wọ́n bá ti ń dùn nígbà tí wọ́n fẹ́ dùn ẹ wá síbẹ̀ kò sí tó kéré kẹ́ ẹ wà ń bẹ̀. tọ̀ ẹ wá wà ń bẹ̀ nígbà tí ń du ẹ̀jẹ̀ oṣooju yín alákọ̀tà tí ń bá yín dúnra alákọ̀tà tí ń bá yín ẹran ẹ gbọdọ fún ní kankan nínú ẹran léya yín gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ ẹ fún lówó sẹ́rẹ̀ ni kò wá pé nínú ọba wa láwùjọ àwùjọ yorùbá generally àwọn tí wọn nígbà tí wọn bá wọn dúnra léyà àwọn wọn wá ní gbogbo ẹni tó bá ti bá ní tó ràn lọ́lọ́run rẹ̀ ọrùn báwo ọrùn ṣe jẹ́ tiẹ̀ o ní kankan nínú ẹran yìí báyìí tó bá yẹ kó owóṣẹ́ rẹ lọ fẹ́ gbà wọ́n san owóṣẹ́ rẹ fún ọ ẹ̀yin náà wá ikú kó gbé odidi ọrùn ẹran kọ́ máa gbé lọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá yín ṣiṣẹ́ kíkanra àbótí ẹ̀ bá yín pa ẹran ò ní kankan sẹ́ẹ̀fù nínú ẹran yìí báyìí tó bá fẹ́ gbowó sẹ́ẹ̀ san owóṣẹ́ fún tó bá ẹ lè gun àmọ́ kò ní jẹ́ kó wù sẹ́ rẹ̀ ni eléyìí pàtàkì púpọ̀ tọ́ ní ìgbà tá a fẹ́ du ẹran yìí báyìí ó jẹ́ pé a fẹ́ du ẹran ìwọ lọ fẹ́ du nǹkan rẹ̀ àti sọ pé sọ pé bisimilahi wàlláhu akbar allahumma taqabbal minni allahumma hada anni wa an ahli bayti tó bá jẹ́ pé ìwọ kọ́ lọ fẹ́ du fúnra ara rẹ̀ torí kò lè dá du ẹlòmíì lọ fẹ́ bọ́ du yọmọ sọ pé ẹran léyà tiẹ̀ ni. àti tàwọn ará rẹ. rẹ̀ kò ní sọ pé ẹran ilé ni àti tàwọn ará ni torí tó bá sọ bẹẹ. ẹran ti di tẹlómìn nù kò sì tọ́ wáyé o ǹjọ́bìnrin náà lè dẹ́ran bẹ́ẹ̀ ni mànà obìnrin lè dẹ́ran dún náà bá lẹ́ran tọ́ra fún léyà òun náà lè dá nǹkan rẹ̀ yóò dùn rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe láàrin ọkùnrin ìgbà wo láwọn àmọ̀ ti yìí ó sì ti di ńtọ́tọ́ pa lè jẹ à ń ṣàkíyèsí pé ẹran tí à ń yàn a gé ibi gògóńgò rẹ̀ dáadáa ká sọ́run rẹ̀ méjèèjì a gé e. bẹ́ẹ̀ ni ibi gbóró eléyìí tó ṣe pé oúnjẹ àti atẹ́gùn máa ń gbà èyí tó ń jẹ ń gbà èyí tó ń gbà níbi gògóńgò ọrùn rẹ̀ a gé e dáadáa sábà ti gé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí pa ẹran ibi gògóńgò níbi tí egboro ti ń gbé oúnjẹ àti egboro ti ń gbé atẹ́gùn tọ́wà tába ti gé gbogbo ẹ̀ tage dáadáa eléyìí ó túmọ̀ sí wípé a ti pa ẹran tẹ́jẹ̀ sí dà a ti pa ẹran nìyẹn o eléyìí jẹ́ bí wọ́n ti ṣe máa ń pa ẹran nínú òfin ṣẹ̀ríà tọ́ tí a bá fẹ́ pa ẹran fúnléyà gẹ́gẹ́ bá ti ṣe sọ̀láyé ṣáájú hadithi albara ibn aazib radiyallahu anhu eléyìí tá a ṣàlàyé rẹ̀ lérè fèé ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sọ pé arba'atun la yajzina fil adahi ẹran oríṣi mẹ́rin wà tí ọ̀tọ̀ tí ọ̀ wọlé ya al-awra'u al-bayyinu 'awaruha ẹran olójú kan tó yẹ kó hàn kó lójú kan ni báwo la ṣe mọ̀ kó lójú kan lẹ́ran báwo la ṣe kó lójú kan lẹ́ran wọ́n nígbà tí a bá gbóúnjẹ sí níwájú ẹ kíyèsí wípé agbọn abi ojú ti ń ṣiṣẹ́ wà nìkan ni ọ̀ máa ti jẹ́ agbọ̀nbi tójú ti fọ́ kò ní lè fi jẹ torí kò ní mọ̀ pé nǹkan wà ń bẹ̀ torí ẹ̀ ẹran olójú kan tó sì hàn pé olójú kan ni a gbọ́dọ̀ fi palẹ̀ ya nígbà tí wọn fẹ́ rẹran ẹ ṣàkíyèsí ẹyinjú rẹ méjèèjì omi ẹyinjú rẹ ti dà eléyìí tó fi hàn pé ọ̀dájú kó ju eléyìí gbádùn omi ẹyinjú rẹ yọ ọ̀tá ni bí ẹyin ó súnmọ́ kọjá pé ẹyinjú yọ ọ̀gbádùn wal maridatul bayyinu maraduha àti ẹran tí ń sàárẹ̀ tó ń hàn yí pé ẹran yìí ń sàárẹ̀ nítorí pé tẹ́ran máa ń sàárẹ̀ yóò máa ṣe sì yóò máa ṣe bọ̀ ara rẹ̀ ò ní yá gágá bí àwọn ẹran yòókù lágbàá bíi àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe veterinary doctors àwọn lè làjà nípa pé sẹ́ran yìí gbádùn àbí ọ̀gbádùn sẹ́ran yìí ń sàárẹ̀ àbí ọ̀sàárẹ̀ torí àgbà ibi tá à ń máa ń ṣe méjì nípa pé sọ́gbádùn àbí ọ̀gbádùn ká pé albaytari ìyẹn veterinary doctor ká pé irú wọn kí wọ́n bá wa wò ó. والعرجاء البين ضلعها àti ẹran tó ṣe pé arọ ni o jíjẹ arọ rẹ̀ hàn báwo la ṣe mọ̀ parọ́ lẹ́ran òun náà ní kó tá a bá lé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ á rí i pé yóò sọ̀rọ̀ kó tó lé wọn bá nítorí pé wọ́n máa sáré yóò máa tiro yóò máa sáré yóò máa tiro yàtọ̀ sáwọn èyí tó ṣe pé nǹkan kan ṣẹ̀ṣẹ̀ tiwọn tó èyí tó bá ti di arọ yìí kọ̀ wọlé yà o ẹnìkan ń de bẹ́ẹ̀ ra ni bẹ́ẹ̀ ra la fẹ́ jẹ́ ìwọ lọ́ọ́ mà ẹ̀sìn lélẹ́yìí kì í ṣeré tó bá fẹ́ ẹran la fẹ́ jẹ ọmọ yìí tó ń rẹ ẹran léyà ni tó bá kọ́ fẹ́ tà ìlú lọ́ọ́ tà sí ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìí báyìí bákan náà ọ̀nàbí ni wọ́lkẹ́sí ìrọ̀tòlẹ́tì lẹ́tọ̀ǹkì àti ẹran tó ti gbẹ hàn gógó tó ṣe kókò sí mọ̀dùnmọ́dùn kan nínú igun rẹ̀ bóòlù àti màbẹ ẹran ti gbẹ wọn ó ti gbẹ hàn gógó lọ́nà tó ṣe pé gbogbo igun ẹ àyà rẹ̀ là ń yìí báyìí ó ti gbẹ torítorí ó tìrùtìrù irú ẹran bá ọ̀gbọ́lé yà ó so àwọn nǹkan mẹ́rin yà á ṣàkíyèsí wọn alimami Abu Dawud àti Nasa'i ló jáde sí jáde Tọ! téèyàn bá wá pa ẹran léyà àbí èèyàn pa ẹran hajj àbómi nínú àwọn ẹran eléyìí tó sèpá àwọn pa láti fi jọ́sìn fọlọ́ gẹ́gẹ́ èèyàn wá mọ̀ pé ẹran tó ń pa yìí àárẹ̀ ń ṣe àyàfi lẹ́yìn ìgbà tó patán lọ́ hàn sí pé ah, ẹran yìí ọ̀gbádùn bá hàn sí ọ lẹ́yìn ìgbà tó dúngbò ẹran tó gbádùn ó sì ti dùn ẹran yẹn kò lè ṣeé ṣe ní tọ́wọ́ fẹ́ ti ṣe níjọsìn o àmọ́ kò burú kẹ́ ẹ jẹ lẹ́ran o a jẹ́ pé o tí ì rẹ́ran pa fún hajj o tí ì pẹran fún léyà o tí ì pẹran fún àpépa o ní láti rà míì láti fi jẹ nítorí pé ẹran tá a fẹ́ fi ṣẹ̀sìn fọlọ́ ọ gbọ́dọ̀ dé ìtọ́gbádùn nǹkan jákujàku rádaràdá rédèrèdè kọ́ ni wọ́n máa fi ṣẹ̀sìn fọlọ́ ntọ́ dáadáadáadáa ni làá máa fi ṣẹ̀sìn fọlọ́ lan tanalu al لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ولو غني اهل ردا داو لن تنالوا البر اهل ردا داو حتى تنفقوا مما تحبون تتتتي في مانا من انتينا نفسي انت نفسي اما انتنا نوري اي نوري دادا بلو دولون ولا تتيمم الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه ẹ gbọ́dọ̀ jẹ ọjẹ pé ètò ọdá ètò torí radarada torí radarada nínú owó yín lẹmọ amúlẹmọ ẹgbẹ ńná sójú ọ̀nà Ọlọ́run ṣẹlẹ̀ yìí náà lè gbàrú ẹ àfi tí wọn bá gbé pamọ́ sí i tó eléyìí jẹba tọ tó bá jẹ pé ẹran eléyìí tá a rí tá a fẹ́ rà fún léyà àbí tá a fẹ́ rà fún àpẹ́pà àbí tá a fẹ́ rà fún hádì àgbà pé ìdí ẹran yìí wọ́n ti gé dànù ìdí rẹ̀ wọ́n ti gé dànù àbí apakan kan nínú ìdí rẹ̀ ti gé dànù àbí ẹran yìí rà fún mi màálù ni ti gé apá nínú kí ẹ̀yìn rẹ̀ dànù àbí ẹran yìí afọ́jú ni gbogbo ojú méjèèjì ló ti àbí ẹran yìí báyìí ti gé kan kan ti gé ti gé dànù tó ààbọ̀ gbogbo eléyìí kò tọ́ka fi pa léyà kò tọ́ka fi pa hádìrì kò sì tọ́ka fi pa àpépà ilẹ̀ yẹn wà lọ mú wa abẹ́rẹ́ tó ṣe pé ìwo rẹ̀ ti dá dànù ìwo rẹ̀ arìkọ́ kan dànù tòye tí ìwo rẹ̀ kan dànù tó ṣe pé ètò ti kan nínú rẹ̀ pọ̀ jọjọ àní pa fún léya àní pa fún hadi àní pa fún àkíkà bẹ́ẹ̀ ni etí ìwo rẹ̀ tó àbí etí ti rẹ̀ tó ti gé dànù nígekúge èyí tó kù ní ìsìnkú tó dàkan nínú mẹ́ta mọ́ tó eléyìí bá a lè pa fún àkíkà àbí hadi àbí iléya eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. ọlọ́run ọba wa fọ́ràn wa lọ́wọ́ ohun tá a máa fi ṣẹ̀sìn kọ́lọ́run ọba kó jẹ́ kágbára wọn máa kà tá a bá sì ṣe ọlọ́run ọba ṣe àwọn ẹ̀sìn wa látẹ̀wọ́gbà wọ́n ti ṣì wa lọ́wọ́ ọdún iléyà náà ti ń bọ̀ ọlọ́run ọba kó jẹ́ kọ́bọ̀ aláì kọ́bọ̀ aláì ọlọ́run ọba ṣe nírọ̀rùn fún wa láti This is Dawa Nigeria.